ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́ọ̀yẹ tí ń borí ooru àrùn ìwọ̀sí tinú ẹ̀gbin lẹ̀ wá iná ní borí aṣọ ẹlẹ́gbin